gbogbo wa tá à ń bá kiri báwo lọ́wọ́ ṣe lónìí ṣọwọ́ ṣe ń yá ṣe gbogbo ẹ̀ ń dùn ṣó ń ṣe gbogbo ẹ̀ ṣó ń lọ bẹ́ẹ̀ ti fẹ́ adúpẹ́lọ́wọ́ ọlọ́run ọba mi lókè ọba mi ọba mi àánú ọlọ́wọ́ gbogbooro adúpẹ́lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa lónìí láti tún máa gbọ́ wa ketekete nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbàyídá tó fi díkalẹ̀ Brazil UK ìyẹn nílùú London níbẹ̀ náà la wà yìí tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe ṣé dáadáa la bá yín ṣàlàáfíà náà lẹ́wà ẹ̀kú ṣí àtàárọ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́nu iṣẹ́ bò ní ṣọwọ́ yá ṣe ọ̀wọ́ ṣe yá ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò pátápátá bó o ní o bó o lọ́wọ́ ọjà lọ́dọ̀ yín bẹ̀rùn ṣáwọn oníbàárà ṣe wọn mú díẹ̀díẹ̀ ṣe gbogbo ẹ̀ ń lọ. Thank you.

ti ṣohun gbogbo lọ́dún lọ́dún adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́nìí òní náà ní ọjọ́ thursday ọjọ́ àlàmísì òní ní ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún two thousand and eighteen òní náà ní thursday àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún two thousand and eighteen adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún èmi àti yín láti wà lókè pẹ̀lẹ́ mi láti lè máa dúpẹ́ tọ́ka wá mọ́ àwọn alààyè tí ó máa fi yòògó forúkọ rẹ̀ ọpẹ́ náà ni fún ọlọ́run ọba orí ètò yín ètò wa naija affairs níbẹ̀ náà la wà yìí pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ lórí ètò adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá mi tó fún wa lórí ọ̀fẹ́ láti ti wà lórí ètò lẹ́ni ẹ ṣáà ti mọ ìyá àbàdàn yín náà rẹ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lórí pìrìsẹ́ńtà iná rẹ̀ àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yìí rẹ̀ ti pàṣíwájú bàbá lórí ètò Nigeria Affairs níbẹ̀ náà la wà ẹ́ lẹ́ni nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò and TV tiwantiwa ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí Tuning radio ẹ dáńlọ́ọ̀dù tuning. lórí app lórí apps yìí lórí play store tàbí apple store ẹ search fún ìbílẹ̀ radio lórí ẹ̀ ẹ lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ máa láǹfààní láti máa gbọ́ wa ń bẹ̀ lórí facebook wa lórí tv eh, live stream tv wa ẹ máa gbọ́ wa ẹ máa wò wa ń bẹ̀ lórí ìbílẹ̀ radio tiwantiwa and tv tàbí lórí facebook page wa ìbílẹ̀ radio and tv ẹ máa gbọ́ wa ẹ dẹ̀ máa wò wa live and direct ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí naija affairs lẹ́nìí kí ni nǹkan tá a fẹ́ gbéyàwó kí ni nǹkan tá a mú wá ẹ lórí ètò lẹ́nìí àjọ máa àjọ máa dínàádúrà ẹ lórí ètò lẹ́nìí tí gbogbo wa tá àjọ máa gbéyàwó ẹ ti mọ̀ pé nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ lágbàáyé tó dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri ìyẹn ní orílẹ̀-èdè wa ẹ agbọ́dọ̀ máa mú wá sétí ìgbòyín kẹyìn náà lè máa mọ bó ṣe ń lọ ẹ tí gbogbo àtàtìjọ fomijomi tó rọrọ ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi mo kì í kàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni mo kí í Eh, ìyá mi Caroline funke Òdúnúgọ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá mi ọlá univ universe ẹ ṣé gan ni brọ́dà mi mo dúpẹ́ ẹ ṣé gbogbo gbà afọláṣadé adéríbigbé ẹ ṣé ẹ̀wọ̀n ní ìyá àbàdàn god bless you ẹ ṣé láòyè ọ̀làwọ̀lú ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò ẹ̀jẹ̀ tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share fídíò yìí ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín kájọ gbádùn ètò yìí ẹ kí gbogbo wa kájọ bu omi tó omi tó rú ọ̀rọ̀ kájọ mú ètò yìí kájọ gbé yẹ̀wò síra wa mò bọ̀ náà.

Nigeria affairs níbẹ̀ náà láwa yìí nílé iṣẹ́ wa kí ni nǹkan tí a gbé wá lénìí tí mo fẹ́ kí ẹ bá wa dá sí ẹ̀yin náà ti rí àkọlé ẹ̀ lórí lórí fídíò yìí tẹ̀ tí ń wò wá tí mo sọ wípé APC and PDP defections why why why and is it good for our country yes or no ṣé bẹ́ẹ̀ lórí kí ni nǹkan tó fà á tó fi di wípé láti ẹgbẹ́ APC àti PDP àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní defeat káàkiri ara àwọn tó bọ́ láti ara àwọn tó kúrò nínú APC tí wọ́n bọ́ sínú PDP bẹ́ẹ̀ ara àwọn tó kúrò ní PDP náà tí wọ́n bọ́ sínú APC ẹ ẹ gbọ́ kí ló dé kí ló fà á tó fi jẹ́ kó rí bẹ́ẹ̀ àti wípé bó ṣe wá ń rí yìí ǹjẹ́ ó dáa fún orílẹ̀-èdè wa ẹ̀ ó náà ni àwọn ìbéèrè méjèèjì tí ẹ máa bá mi dá sí lórí ètò lẹ́ni APC and PDP defections why tó fi rí bẹ́ẹ̀ and is it good for our country pé ṣó dáa fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ nǹkan tẹ̀yìn náà bá rí sí i àbí ojú tẹ̀yìn náà bá fi wò ó lórí ètò yìí ẹ máa bá wa ẹ máa bá wa dá sí i àbí kẹ́yìn máa fi kọ́mẹ̀ntì yín kẹ́ ẹ máa fi sí orí ètò mò bọ̀ náà. ọ̀gbìn ọmọ kìí ọba ẹni lé. ọba tí a máa yọ èrò ìlú. Ìgbà òjò àrídìdì ìta ọba ẹni lé. ọba tí a níbi tá a ti dábìí ẹ̀dùn tá a ti rọ̀ bí òwe ìbùkún olúwa ṣọlá ẹ̀ṣẹ̀ mọ̀rí yín gẹ́gẹ́ bí ìbéèrè tá a gbé wá sórí ètò lẹ́nìí òun náà ni mo pè ní PDP and APC defections why kí ló dé kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ is it good for our country ṣé ó dáa bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè wa nígbà tó jẹ́ wípé àsìkò tí ìdìbò ti ń bọ̀ lọ́nà ìgbà náà la wá bẹ̀ sí rí àwọn ẹgbẹ́ kan àwọn kan tí wọ́n kúrò nínú ẹgbẹ́ kan tí wọ́n bọ́ sí èkejì ǹjẹ́ ẹ̀yin lérò wípé ó dáa bẹ́ẹ̀ àti wípé ṣó dáa fún orílẹ̀-èdè wa kó máa rí bẹ́ẹ̀ láwọn ìlú òkèèrè ìlú òyìnbó tá a wà yìí ó ń ṣẹlẹ̀ náà àmọ́ ẹ lè fi taratara ẹ lè fi gbọ́ pé bóyá wọ́n wá ń pariwo ẹ̀ lábẹ́lẹ́ lábẹ́lẹ̀ lábẹ́nú òun náà ló ń ṣẹlẹ̀ ọgbọgbọ́n òun náà ni wọ́n fi ń ṣe ọ̀rọ̀ òṣèlú wọn ìyẹn ní àwọn euro country tá a wà yìí àmọ́ ní orílẹ̀-èdè wa nílùú wa lórílẹ̀-èdè tiwa ẹgbọ́n kí ló dé tó fi wá rí bẹ́ẹ̀ èmi eléyìí ní breaking news tó sì tún jáde lẹ́nìí àwọn Kwara local, government chairman lẹ́ni eléni òun náà ni àti gbọ́ wípé àwọn gan fúnra wọn wọ́n defeat kúrò nínú APC bọ́ sínú PDP ẹ̀yin èèyàn mi kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ bí ǹjẹ́ irú eléyìí ṣó dáa fún orílẹ̀-èdè wa ẹ̀ ní kọ́ńtírì wa ṣé ó dáa bẹ́ẹ̀ ṣé irú nǹkan yìí kí ojú wo lẹ́yìn fi wò ó àbí kí lẹ lérò pé advantage wo àbí disadvantage wo lẹ́yìn rí tó wà níbẹ̀ bóyá ó dáa bẹ́ẹ̀ ni àbí ó kù díẹ̀ káàtó kí nìkan tẹ̀yìn rí nínú ẹ̀ láti bá wa sọ sí ní orí ètò yìí tẹ̀yìn náà bá wò ó láti bí ọ̀sẹ̀ kan sì yìí nípa ọ̀rọ̀ òṣèlú wọ́n kàn ń kúrò níbìkan ni ẹ̀yin náà tí wọ́n wò ó ẹ wá wo senate president wa odidi Bukola Saraki tó jẹ́ senate president ẹ rí i pé àwọn tó fúnra wọn àwọn náà kúrò nínú APC wọ́n tún bọ́ sí PDP ẹ̀yin èèyàn mi ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ ó láǹfààní tó lè ṣe fún orílẹ̀-èdè wa hmm, àbí ojú wo lẹ́yìn fi wò ó ẹ ẹ máa bá mi dá sí i ní orí ètò yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ojú sẹ́yìn bá fi wò ó nǹkan tẹ́yìn bá rí sí i nípa ẹ̀ bí ọ̀rọ̀ òṣèlú wa bó ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí ìyẹn ní ní orílẹ̀-èdè wa hmm. ṣé bó ṣe ń lọ yìí ṣe lérò pé hmm, kò ní mú nǹkan kan míì dání èèyàn mi ẹ máa bá mi kálọ lórí ètò náà. kò dára ẹ̀ rárá wọ́n ní àfi kí ọlọ́run ọba ṣàánú gbogbo wa ní kọ́lọ́run kó ṣàánú gbogbo wa ní àmì kọ́lọ́run kó ṣàánú gbogbo wa ní torí pé tó bá ń lọ báyìí ẹ̀yin náà wò ó two thousand and eighteen ló ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí two thousand and nineteen òun náà ni àsìkò ìdìbò bí ó dé báyìí àmọ́ fún àwọn àpẹẹrẹ àwọn kọ̀ọ̀kan tá a ti ń rí báyìí kí ni nǹkan tẹ̀yin lérò ní pé two thousand and nineteen tó máa jẹ́ àsìkò ìdìbò yìí kí ni nǹkan tẹ̀yìn rò pé ó máa bí gan-an pẹ̀lú ojú tá a fi ń wò báyìí táwọn kan ti ń ti bí òṣèlú kan tí wọ́n sì fi ń bọ́ síbòmíì ṣé ẹgbẹ́ APC tí wọ́n wà tẹ́lẹ̀ ẹ̀ ṣé kò ṣé ká sọ wípé bóyá àbí kò gbè wọ́n ló jẹ́ kí wọ́n tún máa bọ́ sínú ẹgbẹ́ míì àbí ẹgbẹ́ míì ìyẹn PDP tán lọ ń bọ́ sí yìí pé bóyá ìyẹn gangan <laughs> òun náà ni oni oníyọ̀ ọbẹ̀ ẹ̀yìn èèyàn mi ojú wo náà lẹ́yìn náà fi wò yìí nípa division tó ń wà between APC and PDP táwọn èèyàn wa tí wọ́n ń defeat kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sí ìkejì kí ni tó fà á kí lẹ́yìn lérò ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ àti wípé ǹjẹ́ eléyìí ó dára fún orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò bàbá mi Ismaila Ọdúnrìndé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ni ẹ̀kú ètò mà ìṣèmọ̀dúpẹ́ Tìjání Musibau òkúnlóye ẹ̀ṣẹ̀mórí yìí ìyá mi eunice ọ̀ṣúndé yìí ẹ̀ka àbọ̀ sórí ètò orí ètò náà la wà yìí Naija Affairs ẹ bá mi dá sí i ojú wo lẹ́yìn náà fi wò ó ẹ̀ẹ́kí lẹ́yìn náà rí sí i breaking news tá a tó rí gbà lọ́sàn-án yìí òun náà ni wípé àwọn Kwara local government chairmen àwọn gan fúnra wọn wọ́n tún defeat kúrò nínú ẹgbẹ́ APC gbogbo náà tó bọ́ sínú PDP ẹ̀yìn èèyàn mi kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ gangan mò ń bọ̀ náà. wòyí ọjọ́ mélòó òun náà làwọn náà kúrò nínú ẹgbẹ́ APC tí wọ́n bọ́ sínú PDP ǹjẹ́ bó ṣe bọ́ síbẹ̀ báyìí ṣe ẹ lérò pé gbogbo nǹkan <laughs> ṣe ẹ lérò pé gbogbo ẹ̀ yóò lọ bá a ṣe fẹ́ àbí ẹ lérò pé ìdìbò two thousand and nineteen yìí hmm, kí ni ẹ lérò pé yóò ṣẹlẹ̀ gangan pẹ̀lú gbogbo tó ti ń ṣẹlẹ̀ yìí bàbá mi Ismail Ọdúnrìnjẹ ẹ ṣé mo kí yín. àwọn tó bí mú lálẹ́ lẹ́dùn ọ̀la lọ bí. ẹ bá Naija Affairs náà ní fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò APC and PDP defections why kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ tó fi di pé à ń ti ipò à ń ti òṣèlú kan bọ́ sí kejì kí lẹ lérò pó fà á tó fi rí bẹ́ẹ̀ àti pé bó bá ṣe tó bá rí báyìí tó ń lọ báyìí ǹjẹ́ lérò pé ó dáa fún orílẹ̀-èdè wa pàápàá fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí bó ti di wípé àwọn kan wọ́n ń bọ́ láti inú onínú ẹgbẹ́ kan wọ́n ń bọ́ síbòmíì láti inú ẹgbẹ́ kan wọ́n ń bọ́ síbòmíì ṣé ẹ lérò pé eléyìí kò ní fa ìpalára fún wa fún wa àti fún orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi ojú wo lẹ̀yin náà fi wò ó ojú wo lẹ̀ fi wò ó ẹ bá mi dá sí i lórí ètò kí nìkan tẹ̀yin rí sí i àbí ẹ lérò pé ó dáa bó ṣe ń lọ yìí ṣó dáa bẹ́ẹ̀. mo tún gbọ́dọ̀ ó ẹ̀ka tí ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ bí ó ṣe lówùrọ̀ tó pẹ́ títí àti lọ́jọ́ mi Ismaila wọ́n ní jẹgúdújẹrá ni wọ́n wẹ́ jẹgúdújẹrá ni wọ́n ẹ wá wò ó PDP tí gbogbo wọn wá ń rọ́ sí yìí látòrí senate president wa ẹ̀yin tún wo àwọn Kwara local government báyìí àwọn chairman ni wọ́n gbogbo wọn ni wọ́n tún kúrò nínú APC tí wọ́n rọ́ sínú PDP ẹ̀yin èèyàn mi kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ gangan kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ gangan tó fi ń rí bẹ́ẹ̀ ṣé jẹgúrújẹrá ni wọ́n fẹ́ rí ní ibi tí wọ́n sá lọ ni àbí ibi tí wọ́n wà àbí ṣé kò sí nǹkan kan ńbẹ̀ mọ́ ló jẹ́ kí wọ́n sá kúrò ńbẹ̀ ṣé eléyìí ṣe lérò pé kò léwu fún orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi kí ni èròǹgbà tí yín náà bá ń dá sí lórí ètò ẹ ṣeun ìyá mi Crown Adéoyè ẹ̀ka àbọ̀ sórí ètò. wípé bóyá wọn ò lẹ́tọ̀ọ́ láti kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sí ìmíì àmọ́ pẹ̀lú bó ṣe ń lọ yìí tó jẹ́ wípé most of àwọn tó jẹ́ olóṣèlú àwọn tó jẹ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ń defeat kúrò nínú ẹgbẹ́ kan bọ́ síbòmíì tá a bá wo àwọn Europe country tá a wà yìí ẹ̀ rí wípé tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ òṣèlú wọn tó bá tiẹ̀ ní wọ́n ń bọ́ síbì kan ẹ rí wípé abẹ́lẹ̀ náà ni wọ́n ṣe é kò ní láriwo débi pé bóyá ó lè mú wàhálà bí nǹkan kan ó lè mú dání wọ́n á rọra ṣe lábẹ́lẹ̀ ni àwọn tó dẹ̀ ń ṣe náà ní orílẹ̀-èdè wa à sọ wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe àmọ́ pẹ̀lú bó ṣe ń lọ yìí pẹ̀lú bó ṣe ń lọ yìí ǹjẹ́ ẹ lérò pé orílẹ̀-èdè wa ó dára fún bẹ́ẹ̀ ó dáa fún bẹ́ẹ̀ ṣé kò ní mú wàhálà àti ìdààmú ṣé kò ní mú dání ṣé kò ní mú jà kò ní mú wàhálà dání ìyẹn fún ìbò two thousand èyí tí a fẹ́ dì yìí tá a bá wá ní káwọ́ ẹ wo odidi senate president wa tó yẹ pé ó yẹ káwọn èèyàn tiẹ̀ tún máa wò wípé ṣe mọ̀ pé ipa abẹ́rẹ́ báyìí náà lókun ń tọ̀ aṣíwájú nígbà tó bá ń wọ aṣíwájú ìgbésẹ̀ tàṣíwájú bá gbé ṣe mọ̀ pé ẹ mọ̀ pé òun náà ni àwọn ọmọ ẹ̀ ló gbé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Sàràkí tó ti gbé yìí ṣe rí wípé àtúntì wá ń ráwọn míì náà àwọn kò mẹ́ni òkun kálukú wọn náà ti ń yọjú ẹ wọ́n lọ àwọn Kwara local government chairman náà ní ìsìn lẹ́nìí yìí ìyẹn ni breaking news tó jáde wípé gbogbo àwọn chairman ni wọ́n ń bẹ̀ náà ni wọ́n ti kúrò nínú APC táwọn náà tún ti lọ bọ́ sí inú PDP ẹ̀yin èèyàn mi kìlẹ̀ lérò pé ó ń fẹ́ ṣẹlẹ̀ gangan ẹ sísà mi crown adéoyè wọn ni ẹ̀kọ́ ètò ìyá àbàdàn tíá màmá mi eunice ọ̀ṣúndè yìí ni ẹ̀kọ́ ètò ìyá àbàdàn kílẹ̀ yìí lérò pé eléyìí the fiction from APC to PDP ẹ̀gbọ́n eh, eh, kí ló fà á eh, is it good for our country ṣó dáa fún ìlú wa ṣé kó máa lọ bẹ́ẹ̀ tó bá ń lọ bẹ́ẹ̀ ṣé kò ní mú ewu dání tàbí ìpalára fún ìbò 2019 bó ṣe lọ yìí. wo lẹ́yìn náà fi wò ó kí lẹ lérò pé yóò ṣẹlẹ̀ gangan àbí ṣé bó ṣe ń lọ yìí ṣe ò dà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò. tẹ ẹ bá fẹ́ pè wá wọlé zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wọlé sí ojú òpó bóyá iná ní ìkọ̀kọ̀ tí ẹ fẹ́ sọ zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wá wà ní Europe àbí Nàìjíríà a lè pè wá sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè wá sí tó bá ń lọ báyìí ẹ̀yin èèyàn mi ṣé ó dà bẹ́ẹ̀ ẹ lérò pé ó bójú mu ṣé kó máa lọ bẹ́ẹ̀ ẹ bó ṣe ń lọ yìí ṣé kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi zero seven four five nine three five three seven nine nine náà lẹ lè pè wá sí ìyá mi bísọ́lá àfẹsọ̀ mo rí yín lórí ètò ẹ̀ka àbọ̀ zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wá wọlé bóyá ẹ ní ìkọ̀kọ̀ tẹ́ ẹ fẹ́ bá wa sọ sí i pàápàá òṣèlú two thousand and nineteen tó ń bọ̀ yìí a ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ti ń há wọn ní ráìsì wọ́n há wọn ní gàárì <laughs> wọ́n há wọn ní ráìsì wọ́n há wọn ní gàárì ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ibẹ̀ ni mo ti rí àwọn kan tẹ́ bá rí fídíò yẹn fídíò yẹn ń lọ tẹ́bẹ́ àwọn obìnrin wọ́n gbé gàárì dání pẹ̀lú two thousand àti ráìsì bóyá bíi bóyá ráìsì kílò kan wọ́n wá pàdé ara wọn náà wọ́n sọ fúnra wọn pé ah níbo lẹ ti gbà á ní à ilé kinní kan bẹ̀rẹ̀ níbi local government kan bẹ̀rẹ̀ láti gbà ẹni yẹn wá gbọ́n lè pẹ́ta náà ní kẹ́ ẹ dìbò fún wọ́n ní lágbájá ló ní ká dìbò fún wọ́n ní kí náà wá fún yín wọ́n náà fáwọn ní ráìsì àti two thousand ẹ dákun ẹ̀yin èèyàn mi ráìsì kílò kan àti two thousand naira ìgbà wo lèyìn ò fi jẹ́ tán tẹ̀yìn ò fi ná two thousand naira tán ǹjẹ́ owó yìí àti ráìsì ṣó lè ká ọdún mẹ́rin àbí ẹni tó bá wọlé sí ọdún mẹ́rin ni ó lọ fún kí ló ń ṣàwọn èèyàn wa gan tó fi jẹ́ wípé pẹ̀lú báwọn èèyàn ṣe ń pariwo tó lórí rédíò lórí tẹlifíṣàn wípé ẹ jẹ́ ká dìbò yìí ẹ jẹ́ ká dìbò fáwọn èèyàn tó jẹ́ wípé a mọ̀ pé wọ́n ò ṣiṣẹ́ takuntakun àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wa wọn ì gbọ́ ibi tó bá ti ń pín aṣọ pín ìrẹsì gbogbo ẹ̀ níbẹ̀ náà ni wọ́n mọ̀ lọ ṣé àwa gan fúnra wa là ń fa ìjà fúnra wa ni àbí ká sọ wípé rìsẹ́ṣọ̀ ebi òun náà ló ń sún wa débẹ̀ táwọn èèyàn wa tí wọ́n fi kọ bí ara sí gbogbo ariwo tí àwọn èèyàn pa wípé ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ dìbò tó fẹ́ gbégbá ìbò ẹ jẹ́ kó gbégbá ìbò gẹ́gẹ́ bí ìwà rẹ̀ àti àwọn nǹkan tó ti ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wa wọ́n sì ń lọ wọ́n lọ ń gbowó wọ́n ń gbàrẹ̀sì wọ́n ń gbaṣọ ẹ̀yin èèyàn mi ṣẹ́rú eléyìí ó bójú mu bí ṣó bójú mu níbo là ń wakọ̀ orílẹ̀-èdè wa bo là ń wà lọ àti pàápàá ìgbésí ayé àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn níbo làwa fúnra wọn ń wakọ̀ wọn lọ ṣerú eléyìí ṣó dáa ṣó bójú mu ẹ̀yin èèyàn mi ṣó bójú mu David Calvin ẹ̀ Kevin mo kí yín sórí ètò. ẹ ìṣòwò àwọn èèyàn ọ̀run lẹ jáde wá sáyé. ọ̀run wo ọ̀run lẹ jáde wá sáyé ìṣọwọ́ ọmọ ènìyàn ọ̀run lẹ jáde wá sáyé. Nigeria Affairs níbẹ̀ náà la wà yìí ẹ bá mi dá sí ìbáwò lẹ́yìn náà ṣeré ojú wo lẹ́yìn náà fi wò ó the fiction tó ń wáyé láàrin APC àti PDP yìí táwọn èèyàn tí wọ́n kúrò nínú pátì kan tí wọ́n bọ́ sínú kejì ká bẹ̀rẹ̀ látọ̀rí senate president wa ìyẹn Bukola Saraki ẹ̀rí páwọn náà kúrò nínú APC wọ́n bọ́ sí PDP ní ọ̀sán yìí breaking news ó tún jáde ó ní àwọn Kwara local government chairman àwọn náà tún kúrò nínú APC wọ́n bọ́ sí PDP kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ àti wípé irú ìwà tó ń wù yìí ṣe lérò pé ó dáa fún orílẹ̀-èdè wa ṣó dáa fún orílẹ̀-èdè wa yìí èèyàn mi ojú wo lẹ́yìn fi wò ó kí lẹ́yìn rí sí i kí ni ẹ lérò pé ó lè tẹ̀yìn ẹ̀ jáde pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí a wípé wọn ò lẹ́tọ̀ọ́ o láti ṣe ẹgbẹ́ tó bá wù wọ́n àmọ́ bó ṣe ń lọ yìí ṣe lérò wípé ó dáa bẹ́ẹ̀ ẹ bá mi dá sí i lórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé tẹ́ bá fẹ́ pè wọlé sí orí ètò láti bá wa dá sí ẹ princess abosede olúgàmùkìyín bàdà deborah yetunde ẹ̀ṣẹ́ bákàrè bíọ́dún mùkìyín ẹ̀ka àbọ̀ sórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé ẹ àti pé àwọn èèyàn wa tí wọ́n ń tẹ́wọ́ gba oúnjẹ aṣọ owó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó lè dìbò fún wọn kí ni àmọ̀ràn tẹ́yìn náà ní fún wọn àmọ̀ràn wo lẹ ní fún wọn ṣé bọ́ ń gbà bẹ́ẹ̀ ṣe lérò pé ó bójú mu ó bójú mu níbo la fẹ́ wa ọkọ̀ orílẹ̀-èdè wa níbo la fẹ́ wà á dé níbo la fẹ́ wà á lọ ǹjẹ́ tá a bá wà ń gbà lọ́wọ́ gbogbo wọn bẹ́ẹ̀ ṣe é lérò wípé ìyẹn ni ó mú kí ìlọsíwájú tàbí ìtẹ̀síwájú kó bá orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi lórí ètò náà la wà yìí ẹ bá mi dá sí i. ayọ̀ máa yọ̀ máa yọ̀ ó lórí ojúmọ́ máa yọ̀ máa yọ̀ máa yọ̀ ó lórí ojúmọ́.

abíṣẹ́ ní ẹ̀kọ́ àtàárọ̀ Grace Okon Ọlátóyè ẹ̀ṣẹ̀ gbogbo yín pátá náà ni mo rí ọlọ́ọ̀ ni our topic for today is APC and PDP division why is it good for our country yes or no please can you leave your comment and you can call on our studio number zero seven four five nine three five three seven nine nine or you can call us on WhatsApp uh, if you are in Nigeria or you are in Europe, you can call on our WhatsApp on plus four four seven four five nine three five three seven nine nine. Wà á lò lórúkọ ẹ̀gbá o, èmi ọmọ Olúṣàbí ṣeun àdúrójà ayọ̀mípọ̀ ẹni ẹ̀kú ètò mọ̀ ọlọ́run àgbà àmì ẹ ṣeun ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ohun tá à ń sọ lénìí ẹ ṣeun sísà mi princess ade ẹ ṣeun mo kí yín lórí ètò ẹ káàbọ̀ ìyá mi ohun tá à ń sọ lórí ètò lénìí òun náà ni wípé ẹ APC and PDP defections kí ló dé tó fi rí bẹ́ẹ̀ tí wọ́n fi ń kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ míì àwọn kan sọ wọ́n ní bóyá torí ìwà àjẹgúdújẹrá pé torí nǹkan tí wọ́n fẹ́ lọ kó jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n fẹ́ lọ kó jẹ́ ńbẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí ò jẹ́ kórílẹ̀-èdè wa ó tò àwọn jẹgúdújẹrá bóyá nínú ẹgbẹ́ tí wọ́n ń lọ ní ìsìn ẹgbẹ́ PDP tó ń rọ́ lọ sí bóyá ìbẹ̀dẹ̀ ni mùkúndù wà tí gbogbo wọn fi ń rọ́ síbẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn èèyàn mi àti pé kí ni nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀ ṣé ó dáa fún orílẹ̀ wa pàápàá àwọn tí wọ́n ń gba owó tí wọ́n ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn kó tó di pé wọ́n dìbò fún wọn ẹ̀yin èèyàn mi hmm, tí wọ́n ń gbowó tí wọ́n ń gba oúnjẹ tó ń gba rẹsì tó ń gbaṣọ tó ń gbowó ṣé eléyìí ṣé ó dáa bẹ́ẹ̀ ṣe bójúmu kí làmọ̀ràn tẹ́yìn náà ní fáwọn èèyàn wa torí pé ìbò two náà ló ti ń bọ̀ yìí ẹni pa ti ń di tàwọn gómìnà tàwọn ààrẹ orílẹ̀-èdè nígbà tí ó bá fi di two thousand and nineteen yóò wáyé àmọ́ táwọn èèyàn wá bá wá ń ṣe báyìí tí wọ́n ń gbà á ṣe é lérò pé yóò mú ìlọsíwájú bá wa lórílẹ̀-èdè wa pàápàá fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò studio number wa mo ti tẹ̀ síta láti pè wọlé ẹ ṣé bákàrẹ̀ bí ọdún wọn ní almighty god will save nigerians ẹ ṣé ìyá mi princess adé wọn ní they don't know what they want pé wọn mọ nǹkan tó fẹ́ pé wọn mọ nǹkan tó fẹ́ ni ẹ̀yin náà wá wò ó ẹ wo didi senate president wa bukola saraki táwọn náà kúrò nínú ẹgbẹ́ apc tí wọ́n bọ́ sínú pdp ẹ dákun ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tí wọ́n ń wá tó fi di pé wọ́n ń ṣe pàṣípààrọ̀ ẹni yìí gbogbo àwọn chairman tó wà ní local government ní Kwara gbogbo wọn náà ti kúrò nínú APC gbogbo wọn ti rọ́ lọ sí PDP ṣé kìí ṣe wípé ó ní nǹkan kan tí gbogbo wọn rèé tí wọ́n <laughs> tí wọ́n ń pọ̀ ṣù tó fi di wípé gbogbo wọn náà ń rọ́ lọ síbẹ̀ ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tẹ̀yin náà rí sí ẹ bá mi dá sí lórí ètò ẹ bá mi dá sí àtẹ̀jíṣẹ́ wa ẹ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ dẹ̀ lè pè sórí studio number wa zero seven four five nine three five three seven nine nine lórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè sí ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP ẹ ṣe mo rí yín ẹ káàbọ̀ sórí ètò orí ètò yìí ètò wa Nigeria Affairs níbẹ̀ náà la wà yìí ẹ bá mi ṣíà ẹ invite àwọn ọ̀rẹ́ yín náà rẹ kájọ jẹ̀gbádùn ètò yìí. ojúlé orí tèmi àtàtà torí ẹ̀mí ọláṣọ ní ọmọ jùlọ ọkọ ọmọ lára ọmọ rẹ. kí ni nǹkan tí wọ́n ń wá káàkiri tó fi rí bẹ́ẹ̀ ẹ wo àwọn unicorns ẹ wo àgàgà ìlú UK England tá wà ní United Kingdom yìí ẹ̀rí tí wọ́n bá fẹ́ dìbò àbí bóyá ẹ̀rí tí wọ́n bá fẹ́ dìbò lásán ẹ ẹ̀ ní gbọ́ ariwo kódà ẹ ẹ̀ ní mọ̀ pé bóyá election ti ẹ̀ ń lọ rárá ní àwọn Europe wa ẹ ẹ̀ ní mọ̀ bóyá election lọ kálukú kan máa máa lọ síbẹ̀ náà náà bá ti mú káàdì wọn wọn máa mú lọ wọn á lọ dìbò tá máa fi parí ẹ̀ látàárọ̀ tílẹ̀ máa fi ṣùkùn sẹ́ni tó máa gbọ́ pàápàá tẹ bá tiẹ̀ wá gbọ́ pé bóyá àwọn kan ò fẹ́ ṣe pátì kan mọ́ pé wọ́n fẹ́ bọ́ sínú pátì míì àfi tí wọ́n bá sọ nínú news báyìí òun nìkan òun ni a tó lè gbọ́ tí a máa gbọ́ nínú ìròyìn pé à ah, lágbájá ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ kí ló dé tó jẹ́ wípé ní orílẹ̀-èdè tiwa náà kò lè rí bẹ́ẹ̀ kí ló tí ò ṣe lè rí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tiwa náà tó jẹ́ wípé tí wọ́n bá tiẹ̀ ń ṣe nǹkan bóyá irú bí wọ́n ṣe ní wọn àṣẹgbẹ́ mọ́ tí wọ́n kúrò ní ẹgbẹ́ kan tó ń kúrò ní òkejì tí ò lọ tí ó yẹ pé wọn à lábẹ́lẹ̀ àmọ́ tó jẹ́ gbogbo ẹ̀ náà ló hàn síta gbangba ẹ̀yìn èèyàn mi kí ni nǹkan tó ń fà á tó fi rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ ṣeun fadra wọ́n ní ẹlò ìyá àbàdàn ẹ ṣe mo kì í princess ade wọ́n ní they are running away because buhari doesn't give them chance to steal money <laughs> Eh, ìyá mi Abímbọ́lá JP wọ́n ní Ọlọ́run ló lè gbà wá pé hmm. torí pé Buhari kò fún wọn kò fún wọn láyè láti lè kówó jẹ àmọ́ ṣé nu PDP tó ń lọ yìí ṣébẹ̀ ni wọ́n ti fẹ́ lọ kówó jẹ Eh, torí pé Buhari ò gbà wọ́n láyè láti lè kówó jẹmọ́ nínú APC gbogbo wọn wá ń rán lọ sínú PDP ńbẹ ẹ̀yin èèyàn mi ọjọ́ wo gan la fẹ́ bọ́ nínú gbogbo irú nǹkan báyìí ní orílẹ̀-èdè wa ìjọ́ wo la fẹ́ bọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i lórí ètò yìí Taibat Àjíbọ́nà mo dúpẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ọjọ́ wo òun náà ni a fẹ́ bọ́ nínú gbogbo eléyìí ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i eh, ẹ bá mi dá sí i lórí ètò zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ fi pè wá wọlé bẹ́ẹ̀ la dẹ̀ ti rí àwọn kan náà tó ti sọ wípé àwọn òròyìn kan náà tó ti sọ pé Buhari gbọ́dọ̀ wọlé lẹ́lẹ́kejì ni Buhari gbọ́dọ̀ lọ ni Buhari gbọ́dọ̀ ṣe báyìí ni hmm. ẹ̀yin èèyàn mi lójú tiyín àti bẹ́yìn ṣe ń rò ó two thousand and nineteen election gẹ́gẹ́ bí presidential. Eh, kìíní eh, tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí presidential post ẹ̀yìn èèyàn mi àwọn tí wọ́n ń pariwo wípé eh, Buhari ó gbọ́dọ̀ lẹ́lẹ́lẹ́kejì òun ló gbọ́dọ̀ ṣe lójú tiyín ṣé kí Buhari tún ṣe lẹ́lẹ́kejì ni àbí kí wọ́n fi ààyè lẹ̀ fún ẹlòmíín náà kó tún ṣe é bóyá yóò tún jẹ́ kí ìlọsíwájú ó tún wá dáadáa lórílẹ̀‐èdè wa àbí ẹ̀yin lérò wípé tí buhari bá tún lọ lẹ́ẹ̀kan sí i bóyá gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ìpààyàn ni o kidnapping ni o robbery ni o gbogbo ẹ̀ pé bóyá tí bàbá bá lọ lẹ́lẹ́ẹ̀kejì bóyá àǹfààní ó wà fún bàbá láti lè wá ọwọ́ gbogbo ẹ̀ bọ́lẹ̀ ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi taibat ajibọnà wọn ni good to you ẹ ṣé ẹ ṣé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò kí ni èròǹgbà tí ojú wo lẹ́yìn náà fi wò ó ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò lórí ètò yìí mò bọ̀ náà. àwọn àtàtà tó níwájú tù ní kólúwa mo fún wa ayé wa àtẹ̀wò ìgbà wa dára balẹ̀. ṣé tó bá lọ lẹ́lẹ́kejì ṣé ìgbà ó tù wá lára ṣé gbà wa ogun yóò kalẹ̀ yóò tù wá ní orílẹ̀-èdè wa. ìgbà wa dára balẹ̀ kò kí kò tẹ̀lé wa. àbẹ́ lérò pé kí wọ́n fipò náà lẹ̀ káwọn míì náà tún bọ́ bẹ̀ kí wọ́n tún ṣe é. káwá bẹ́ẹ̀ lu wa kó bá wa ṣe tà wá torí èyí tó jẹ́ wípé kálukú wọn ti ń kó gbá wọn láti ibìkan síbìkan nígbà tí ò ti títí tá à ti ìbẹ̀rẹ̀ gan báyìí tí kálukú tó ti ń kúrò gẹ́gẹ́ bí nǹkan tí ìyá mi sọ lẹ́ẹ̀kan princess ni wọ́n ní torí pé Buhari ò fún wọn láyè ní láti kówó jẹ ọlọ́wọ́n ọba owó tí wọn owó yìí mélòó gan ni wọ́n fẹ́ kó jọ ná mélòó náà fẹ́ kó jẹ àbí owó téèyàn kó jẹ títí títí títí téèyàn fi ra lé bí téèyàn ra lé káàkiri tó ra létí gbá tó ra lésáwo tó gun mọ́tò oríṣiríṣi ẹ dákun ẹ̀yìn èèyàn kí ló tún kù gan tí wọ́n tún fẹ́ kó jẹnu òwò mọ́. lọ́lárẹ̀ lẹ́dùnmọ̀rẹ́ ayé wa kalẹ̀. bẹ́ẹ̀ la sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí yà ń jẹ tẹ́bí ń pa wọ́n wọn ò ráṣọ wọn wọn ò róúnjẹ jẹ ọpẹ́lọpẹ́ àwọn oní foundation àwọn tó ní charity ó ń lọ́pọ̀lọpọ̀ mo rí kinní kan láàárọ̀ yìí arákùnrin eh, kòkú foundation tó wà ní nàìjíríà mo wo fídíò yẹn láàárọ̀ yìí tí wọ́n ní wọ́n fẹ́ fún àwọn opó àti àwọn àwọn single mothers tí ò lọ́kọ àtàwọn opó tí wọ́n fẹ́ fún wọn lówó tẹ́ ẹ bá rí ibẹ̀ bó ṣe kún tẹ́ ẹ bá rí ibẹ̀ bó ṣe kún láàárọ̀ yìí kódà ẹ̀yin ká máa wò wípé ṣé ebi náà ló wá pọ̀ tó bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa ṣé ìyà náà ló wá ń jà àwọn èèyàn tó tó bẹ́ẹ̀ ni in fact èmi gan jókòó mo wò pé báwo lọmọkùnrin yìí ṣe fẹ́ attend sí gbogbo àwọn èèyàn tó pọ̀ tó báyìí pé báwo ló ṣe fẹ́ ṣe ọ̀nà owó ló fẹ́ gbègbè èlé ló ló fẹ́ há fúnrú àwọn ilé báyìí tó fẹ́ tó wọn a kì í sọ wípé àwọn kan wà ń bẹ̀ fún wa àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n bá wa ṣe àmọ́ tó jẹ́ wípé owó tá a wá gbé nílé yìí òun làwọn jókòó sí tó jẹ́ wípé wọ́n ń lọ ságbádá wọ́n ń kọ́nu bùbá wọ́n ń kó sínú ṣòkòtò ẹ̀yin èèyàn mi wọ́n sì tún wọ́n ń rí wípé torí pé àwọn ò lè rówó ọ̀hún jẹ wọ́n wá ń kúrò wọ́n ń defeat láti inú ẹgbẹ́ kan bọ́ sí kejì ẹ̀yin èèyàn mi ibo là ń lọ gan-an ní orílẹ̀-èdè wa ẹ ṣeun tá ìbátan jíbọ́nà wọ́n ní Buhari should go for second chance. <laughs> tó ẹ ṣe ẹ gbọ́ kí ni èròǹgbà tìyín náà ẹ kí ni èròǹgbà tìyín náà wọ́n ní bóyá tí Buhari bá lọ lẹ́ẹ̀kejì pé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè wa níbi tó kù sí yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé kó níyànjú pé kó níyànjú ẹ̀yin èèyàn mi tọ́pìkì wa fún tèmi òun ni mo ní APC and PDP defections why so ṣe rí bẹ́ẹ̀ is it good for our country ṣé ó dà bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn mi ojú wo lẹ́yìn náà fi wò ó ẹ̀ bá mi dá sí i lórí ètò ẹ lè pè wọlé sí orí studio number wa zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wọlé láti bá mi dá sí i ní orí ètò. Thank you.

ìwọ lọ́ba bá. ìgbà mẹ́ta ni ìwà ẹ̀dá láyé. bẹ́ẹ̀ ni ìgbà mẹ́ta wa lórílẹ̀‐èdè wa a fi ń ṣàkàkà a fi ń gbìyànjú pé ká kàwé ká kọ́ṣẹ́ ká dé èèyàn àmọ́ kò rí bẹ́ẹ̀ ìgbà àárọ̀ yẹn títí títí títí àìríṣẹ́ ṣe àìrí nǹkan kan ṣe ó bẹ́ẹ̀ lòmí ìwà ìgbà ọ̀sán ẹ̀ ìgbà ẹlẹ́gan tó tún wọ́n jẹ́ wípé tí wọ́n jẹ́ fáwọn tó ti ṣiṣẹ́ làárọ̀ ṣiṣẹ́ lọ́sàn-án tó jẹ́ wípé ìgbà alẹ́ tí wọn kò yẹ kí wọ́n wá sinmi kí wọ́n rówó pẹ́ńsọ̀n wọn kí wọ́n rí gbà ìgbà alẹ́ wọn àwọn náà mọ̀ rí nǹkan kan gbà ìgbà alẹ́ wọn ò mọ̀ sàn wọ́n pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fi àárọ̀ ọ̀sán wọn tí wọ́n fi ṣe ìgbà alẹ́ wọn tó yẹ kí wọ́n wá jókòó kí wọ́n wá gbọ́ kọ́ báyìí kán máa gba owó wọn owó náà ni wọn ò mà tún rí gbà tí ò lọ́wọ́ ẹ̀yin èèyàn mi a sì ń sọ wípé a ní a ní eh, a ní àwọn olórí a ní àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà náà ni wọ́n wà tẹ́ bá rí ìdààmú tí wọ́n ń dà tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ ẹ wò lú ẹ wò àwọn Europe tá wà yìí pàápàá nílùú UK yìí immediately téèyàn bá ti wọ sixty years báyìí pension rẹ̀ ti ń dúró dé tó bá ti lè fẹ̀yìntì báyìí wọ́n ti wọ́n ti ṣe gbogbo ẹ̀ létòlétò kí ló dé táwa náà ò lè ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa tó kó jẹ́ wípé kò nídìí káwọn bàbá yìí kò nídìí kó ṣẹ̀ṣẹ̀ lọ máa tò ibi tẹ́lòmíì ti ń tò tò tò tò tò àgbàlagbà míì máa collapse sórí ìdúró ń bẹ̀ ó máa collapse síbẹ̀ tí ò ní lè dìde mọ́ olúwa ti mú wọn níbi tó bá ti tò tò tò tò wọn ní rí nǹkan kan gbà lẹ́yìn tó jẹ́ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ láwọn òkè òkun tá a wà yìí tí wọ́n bá ti ń fẹ̀yìntì báyìí àkáǹtì wọn tó fi ń gbowó wọn ibẹ̀ náà lówó wọn máa máa lọ ẹlòmíì nínú àwọn tó tiẹ̀ ti ṣiṣẹ́ nílùú òyìnbó wọn máa ń wò wípé bóyá káwọn lọ rìtáyà sí nàìjíríà ẹlòmíì lọ nàìjíríà ó lè lọ lóṣù méjì ó lè lọ ó lè padà sílùú ẹ̀ yàtọ̀ sí nàìjíríà nìkan wọ́n lè padà sí various countries wọn tó yẹ pé wọ́n lọ síbẹ̀ ibẹ̀ báyìí tó bá ti ń kike wọn bọ́nú kí níbẹ̀ wo wọn ti máa wà ń bẹ̀ déètì yẹn ò ní yẹ̀ irú gbogbo àwọn ètò báyìí kí ni nǹkan tó fà tó fi jẹ́ wípé àwa náà ò lè ṣerú àwọn ètò bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé àwọn tó ti fàárọ̀ ṣiṣẹ́ bí àwọn tíṣà ni àwọn dókítà àbí nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn òṣìṣẹ́ ìjọba tó yẹ pé wọ́n ti dàgbà tó yẹ pé kọ́kàn fẹ̀yìntì báyìí kọ́kàn máa lọ sí báǹkì kan dẹ̀ máa gbowó wọn jáde gbogbo irú àwọn ètò báyìí kí ló fà táwa náà ò lè fi ṣe lórílẹ̀‐èdè wa kí ló fà á táwa fi lè ṣe kí ló fà á táwọn náà fi lè gbérú àwọn ìgbésẹ̀ báyìí ṣé bí gbogbo wọn náà ló ń travel wá sókè òkun gbogbo wọn ni wọ́n lọ sókè òkun wọ́n sì ń rí bí wọ́n ti ń ṣe ń bẹ̀ kí ló wá dé títí wá yàtọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́ kí ló fà á Joel Ọlálékan Moses ẹ ṣeun bàbá mi wọ́n ní APC and PDP defections wọ́n ní based only on personal interest pé personal interest èèyàn ni iná wọ́n lẹ̀tọ́ sí i láti sọ wípé òkè àwọn lè kúrò nínú ibì kan àwọn lè bọ́ sínú ibòmíì pé káwọn kúrò ń bẹ̀ àmọ́ tẹ́ ẹ bá wá wò ó ẹ̀ rí wípé ó ti wá ń pọ̀ rẹpẹtẹ báyìí ó ti ń pọ̀ rẹpẹtẹ pé àwọn èèyàn kúrò ń bẹ̀ wọ́n kàn ń lọ síbòmíì wọ́n kúrò ń bẹ̀ wọ́n kàn ń lọ síbòmíì ni ó ti wá pọ̀ ọ̀sán yìí lọ́sàn-án yìí breaking news àwọn Kwara local government chairman gbogbo wọn pátápátá náà nàná tún kúrò nínú APC tán bọ́ sínú PDP ẹ̀yin èèyàn mi níbo là ń lọ gan-an lórílẹ̀‐èdè wa níbo là ń lọ ojú wo lẹ́yìn náà fi ń wò ó ojú wo lẹ fi ń wò ó ṣé ẹ lérò wípé kò ní mú nǹkan kan kò ní fà á sí orílẹ̀‐èdè wa ṣé ó dáa kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi orí ètò náà ni mo ṣì wà báyìí. nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wọlé zero seven four five nine three five three seven nine nine ó ní ẹ lè fi pè wá wọlé ẹ lórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine nínú gbogbo àwọn nǹkan tá a ti sọ yìí èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí bóyá ti tàwọn tó ń gbowó ni kó tó dìbò fáwọn èèyàn tí wọ́n ń gbowó tí wọ́n ń gbóúnjẹ lọ́wọ́ wọn bóyá òun lè fẹ́ bá wa dá sí àbí ti ìbò tó ń bọ̀ lọ́nà pé ṣé ká fi kó fi ààyè sílẹ̀ fún àwọn míì náà láti lọ sí ipò president ni tàbí gómìnà àbí káwọn tó wà níbẹ̀ kí wọ́n máa ṣe lọ ṣé bóyá nígbà tí ó bá tún fi dìgbà míì tí wọ́n tún gbà tí wọ́n wọlé ṣe é lérò pé àyípadà yóò ti bá orílẹ̀-èdè wa àti wípé kí ni nǹkan tó fà á tó fi di pé àwọn kan ń bọ́ láti pátì kan sí èkejì. E ǹjẹ́ ẹ lérò pé ó dáa fún orílẹ̀-èdè wa èyí tẹ̀yin bá fẹ́ bá wa dá síbẹ̀ tẹ̀yin náà fẹ́ yànnà náà ẹ̀ fáwọn èèyàn tẹ̀ fẹ́ kí a gbọ́ opinion sí yín náà lè pè wọlé tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí ojú òpó wa tẹ̀ fi ń wò wá ẹ ṣeun bàbá mi wọ́n ní it is time for Nigerians to form strong coalition party to counter uh, eh, parasite APC and PDP hmm. so ẹ̀yin bàbá mi bàbá mi Joel Ọlálékan eh, ṣe wá rò pé yóò rí bẹ́ẹ̀ <laughs> ṣe lérò pé àwọn èèyàn wa wọ́n lè fọ́lọ̀ orú footstep yìí àwọn lè gbèrú ìgbésẹ̀ yìí ṣáwọn èèyàn wa lè gbèrú ìgbésẹ̀ yẹn àbí wọ́n ní bó ṣe rí lọ́dọ̀ ẹnìkan ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì ẹ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn èèyàn wa tẹ́ ẹ bá ní bí ilẹ̀ ń jó lọ ẹlòmíì ọ̀nà bíi ni ó gbà lọ àìjẹ́ ẹnu wá òkò àìkò ẹnu ó tún fa àwọn nǹkan tó jẹ́ wípé ó ń fa ìfàsẹ́yìn fún wa tó tún ń dá gbogbo àwọn wàhálà yìí lẹ̀ ẹlòmíì rèé wọ́n á ti sọ wípé à lágbájá báyìí ni àmọ́ ń gbà tó bá ti rọra rí nǹkan kékeré tiẹ̀ báyìí ó yà padà ń tiẹ̀ ó ń lọ nìyẹn ó yà padà ó ń lọ nìyẹn àmọ́ ọdún wo náà la fẹ́ ṣe gbogbo eléyìí ọdún wo la fẹ́ ṣe dà ọdún wo la fẹ́ ṣe dà ẹ wo báwọn èèyàn ẹ wo bó ṣe ń jí àwọn èèyàn gbé ẹ wo lè bó ṣe ń jà lọ́tún jà lọ́sì ẹ mọ àìmọye èèyàn tó jẹ́ wípé nítorí àìsíná àìsíná tó jẹ́ wípé wọ́n tan jẹnẹrétọ̀ tó jẹ́ wípé jẹnẹrétọ̀ gan-an wàhálà jẹnẹrétọ̀ èéfín ẹ̀ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ sínú ilé mo rí níwùsì kan lénìí ọkọ ìyàwó àti ọmọ bíi mẹ́ta òun ni wọ́n kú sínú ilé bóyá èéfín kínní ìtí wọ́n tàn olórúpa wọn sínú ilé ẹ̀yin lè wò ó mélòó mélòó ẹ̀ la fẹ́ sọ ṣé àwọn tó jẹ́ pé wọ́n ti já wọn lọ́wọ́ wọ́n ti kó lé wọn kẹ́rù wọn kó gbogbo ẹ̀ ni àbí àwọn tó jẹ́ wípé kọ́lọ̀n kó ṣàánú tí wọ́n ti palẹ̀ wọn mọ́tán ti jí wọn gbé àìmọye mísìn mísìn mísìn mísìn mísìn ojoojúmọ́ mísìn eléyìí mísìn mísìn mísìn ni mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà nínú eyín àdípèlé hmm. kọ́lọ̀ wọn bá kó gbà wá bàbá mi jó ẹ wọ́n ní as far as i'm concerned Votes buying has come to stay because of abject pro uh, eh, poverty in the land. Poverty yẹn ṣe é yẹn in fact ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n tiẹ̀ tún ń fún àwọn èèyàn lóúnjẹ àwọn tó jẹ́ pé wọ́n ń lọ wọ́n háwó fáwọn èèyàn lójú títì àwọn tó jẹ́ pé wọ́n fáwọn èèyàn láṣọ tẹ́bí wọ́n lọ àwọn míì wà láti àwọn míì wá láti òkè òkun tó ń lọ sí nàìjíríà tí wọ́n lọ ń ṣe àwọn èèyàn lóore mo lérò pé òun ló tún jẹ́ kí poverty yẹn gan kó tiẹ̀ tún dínkù díẹ̀ torí mo lérò pé tí àwọn tó ń gbèrú ìgbésẹ̀ yẹn ò bá wá gbé pé láti máa ran àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n lọ from ìletò sí ìletò from eh, ìlú sí ìlú tí wọ́n lọ ń ṣe àwọn èèyàn lóore ẹjọ́ ipò wo lẹ lérò pé àwọn èèyàn máa wà ganan ṣé àwọn èèyàn gan ò ní pọ̀ ní tọ̀ nídìí kan tó máa mu ìtọ̀ ìdí wọn ẹ́ ṣáwọn èèyàn onímọ̀ àtọ̀gán báyìí kán máa mú tọ̀dí wọn níbi tí pọ́fàtì yẹn tó máa le tó àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ti ràn àwọn èèyàn lọ́wọ́ bí àwọn opó àwọn tí ò níṣẹ́ àwọn tó jẹ́ pé wọn ò lọ́kọ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ díẹ̀ díẹ̀ tó jẹ́ pé ó tún fa ó tún mú ìṣòro yẹn ó tún mú dínkù díẹ̀ díẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ wọn tí ò bá sírú wọn kí lẹ lérò pé yóò ṣẹlẹ̀ báyìí kí nìkan tẹ lérò pé yóò ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa ah ọ̀pọ̀lọpọ̀ lè bí ó ti lù pa ọ̀pọ̀lọpọ̀ làwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ tó yẹ pé ebi á ti pa wọ́n ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà kan ìyàwó ìyàwó ọkọ àti àwọn ọmọ nítorí pé wọn ò rówó lọ́wọ́ wọn ò róúnjẹ jẹ tẹ́ ẹ bá rí inú ilé tí wọ́n ń sùn gan inú ilé àjàsọ àjàrò tó jẹ́ pé kò sí nǹkan kan bẹ̀ nígbà tí wọn ò róúnjẹ jẹ tí wọn rí nǹkan tí wọ́n fẹ́ jẹ ìṣe ni àwọn márààrún wọ́n ti tilẹ̀kùn pamọ́ra wọn mọ́nú ilé wọ́n tilẹ̀kùn pamọ́ra wọn mọ́ sínú ilé ń bẹ̀ pẹ̀lú ebi yẹn ebi yẹn dẹ̀ mú wọn ó dẹ̀ pa wọn lù wọ́n pa síbẹ̀ àwọn márààrún dẹ̀ kú bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan náà torí pé wọ́n ti rò wípé kí ni ẹ kí làwọn kúkú ń dúró ṣe nígbà tí ò sóúnjẹ kò sí mímu kò sí kankan bẹ́ẹ̀ káwọn kúkú fẹ̀ kan yá kúkú múra wọn káwọn kú para wọn káwọn mọ̀ lọ ẹ̀yìn èèyàn mi ẹ̀yìn náà wo kí a kí ọlọ́run kó gbà wá ẹ̀ẹ́dínlẹ́sà ṣókùnbí mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò olúwọlé kíkan àwọn gẹ́gẹ́ lọ́wọ́. jẹ́ pé olúwa kí ó rìn kọjá ni hmm. pé àwọn àmọ̀pọ̀ ọlọ́run pé kó rìn kọjá ni o pé bọ́lọ́run bá ti rìn kọjá <laughs> yóò ṣe nǹkan tó dáa tó ọlọ́run ọba náà la máa ké pè kí ọlọ́run ọba òun náà kó bojú wọlé kíá kó bá wa tún orílẹ̀-èdè wa kọ́lọ́run kó bá wa tún ṣe torí wípé bó ṣe ń lọ yìí ọlọ́run ọba nìkan náà ni ó lè bá wa dá sí i ọlọ́run ọba nìkan náà ló yé gẹ́gẹ́ bí nǹkan tá a gbé wá lénìí pé APC and PDP defections pé why tó fi ń rí bẹ́ẹ̀ àti wípé ṣé ó dáa fún orílẹ̀-èdè wa is it good for our country pé ṣé ó dáa fún orílẹ̀-èdè wa tí ó bá ń lọ bẹ́ẹ̀ ká látòrí senate president wa ìyẹn Bukola Saraki táwọn náà kúrò tí wọ́n bọ́ síbẹ̀ àwọn chairman local government pé àwọn náà rèé gbogbo wọn náà gbọ́ pé wọ́n bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ṣé ó dáa fún orílẹ̀-èdè wa ṣé irú kan bẹ́ẹ̀ ṣó dáa fún orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí màmá mi kan ṣe wí wọ́n ní torí pé Buhari ló lé wọn torí pé Buhari ò jẹ́ kí wọ́n rí owó kó jẹ torí ẹ̀ ni wọ́n ṣe sá lọ <laughs> ipò torí ẹ̀ ni wọ́n ṣe ferege tó ṣe sá lọ ẹgbẹ́ ẹ̀yìn èèyàn mi ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tìyín náà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí gbogbo yá torí pé wọ́n rí nǹkan tí wọ́n fẹnu gbá mọ́ ilẹ̀ ti gbẹ́ Buhari ó ti hands up wọ́n rí nǹkan tí wọ́n mú mọ́ wọn nítorí ẹ̀ ni gbogbo wọn ṣe ń sá lọ sí PDP ẹ̀yin èèyàn mi ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ lórí ṣe bẹ́ẹ̀ lórí gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sí wa. ó ti lè rò lóye àwọn òṣèlú àgbẹ̀ ní ìjẹta tó lẹ́nu lẹ́nu ìjọba. Prince Adenili ọkọ Princess Abiola. ẹ̀jẹ̀ ká jó lẹ́sọ̀ lẹ́sọ̀ ìjọba. ó ti lẹ́sọ̀ lẹ́sọ̀ ìgbé òkúté aago yín báyìí aago mẹ́fà náà ló ti rù gẹ́rẹ́gẹ́ mo ní bí ìṣẹ́jú bíi mẹ́rin sí i lórí ètò tí màá fi dágbére lórí ètò yìí mo ní bí ìṣẹ́jú bíi mẹ́rin sí i lórí ètò bóyá yìí náà ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ sí i lórí àwọn tá a sọ yìí nípa àwọn tí wọ́n ń gba owó tí wọ́n ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó dìbò fún wọn àmọ̀ràn wo lẹ̀yin ní fún wọn àmọ̀ràn wo lẹ ní fún wọn torí pé tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ lọ ṣé kò ní mú ìpalára wá fún wa ǹjẹ́ wọ́n mọ èèyàn gidi tó yẹ kí wọ́n dìbò fún tí wọ́n bá ń gbowó tó ń gbà rẹsì tó ń gbaṣọ ṣé yóò jẹ́ kí wọ́n lè mọ èèyàn gidi tó yẹ kí wọ́n dìbò fún tàbí tí ó yẹ kí wọ́n fà sílẹ̀ gẹ́gẹ́ bí aṣojú agbègbè wọn tí wọ́n bá ń ṣe lọ bẹ́ẹ̀ àti wípé ipò àwọn ààrẹ orílẹ̀-èdè tó ń bọ̀ àwọn kan ní wípé kí Buhari kó lọ lẹ́lẹ́ẹ̀kejì ṣé kí buhari lọ lẹ́lẹ́ẹ̀kejì ni àbí kí a tún fi kọ́ tún fi àyè sílẹ̀ fún àwọn míì náà pé bóyá tẹ́lòmíì náà bá tún ṣe é bóyá yóò tún mú ìrọ̀rùn bá wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀yin èèyàn mi kí ni àfojúsùn tí kí lè rí kí lè rí sí i ẹ bá ń dá sí i láàrin ìṣẹ́jú mẹ́rin tó kù tí màá fi dágbére lórí ètò yìí. ẹ ṣeun bàbá mi Ismaila wọ́n ní Nigerian politician the uh, the one personal interest pé um, ok ìtàn fẹ́ sọ ó yé mi wípé àwọn eh, Nigerian politicians wa pé interest tiwọn ò ní wọ́n ní pé ah, àbí wọ́n níjọ́ tí èèyàn bá ti mọ tara ẹ̀ nìkan ìjọ náà ti ẹ̀ bàjẹ́ àmọ́ ṣọwọ́ atọ́ sí àwọn tó jẹ́ olórí wa tó jẹ́ pé mẹ̀kúnnù sì pọ̀ rẹpẹtẹ àwọn mẹ̀kúnnù pọ̀ rẹpẹtẹ àìmọye àwọn ọmọ tí ò ríṣẹ́ àwọn ọmọ tí yà ń jẹ àwọn tó kàwé tán ríṣẹ́ fi ṣe ẹjọ́ báwo ni wọ́n ṣe wá ní máa gbégbèsè tí ò dáa nígbà tó jẹ́ pé àwọn náà fẹ́ jẹ́ èèyàn àwọn náà fẹ́ gun mọ́tò ńláńlá wọ́n fẹ́ gbélé ńláńlá àwọn náà fẹ́ jẹ́ káwọn yọ láàrin ẹgbẹ́ wọn kí wọ́n ní pé a àkàsà àlíkà lágbájá ló dé yìí àmọ́ nígbà tí wọ́n bá wá kàwé tí wọ́n rí fẹ́ iṣẹ́ fi ṣe ṣé kò ní di dandan báyìí kí wọ́n wá nọsẹ̀ síta kí wọ́n máa ṣe nǹkan tí kò tọ́ báwo wá lórílẹ̀‐èdè wa báwo ló ṣe fẹ́ tòrò ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù tí n máa fi lò lórí ètò ìyá mi Bísọ́lá Afẹ̀sọ̀ ẹ̀ṣẹ́ Samuel Adeleke ẹ̀ṣẹ́ ọmọlára ọ̀nà tọ́lá ẹ̀ṣẹ́ mọ̀kí ní sórí ètò. mọ titun sílẹ̀ ayé. onílé ìtàlejò ló mọ kí ni kú ewu. àti wípé àwọn eh, àwọn ẹgbẹ́ pátì méjì ta ní APC àti PDP gbogbo àwọn tó ti wà nínú APC tẹ́lẹ̀ kí ló lé wọn kúrò ń bẹ̀ tó fi di wípé wọ́n lọ sá sí PDP kí lẹ lérò pé ó ń lé wọn kúrò ń bẹ̀ àbí ṣé ìfẹ́nu wọn náà ni ló gbé wọn kúrò ń bẹ̀ tí wọ́n fi ń bọ́ síbẹ̀ ṣé ìfẹ́nu wọn ni ṣòwò wọn tọkàntọkàn náà náà fi kúrò ń bẹ̀ àbí ó ní nǹkan kan tó lé wọn kúrò nu APC tán fi ń bọ́ sínú PDP ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ rí gbọ́ ẹ járí gbọ́ lọ́dọ̀ tí náà Prince Adéníran èyí ọmọ ẹ ṣé mo rí yín ẹ káàbọ̀ sórí ètò kí ló ń lé wọn níbẹ̀ kí ló ń lé wọn níbẹ̀ tó fi di pé gbogbo wọn wọ́n ń bọ́ sí wọ́n kúrò nínú pátì kan tí wọ́n bọ́ sínú ìmíì ẹ bá mi dá sí ní orí ètò ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò kí ni àfojúsùn tìyín kí lẹ lérò wípé ó ń ṣẹlẹ̀ gangan kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ sófin rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi à ń retí àtẹ̀jíṣẹ́ yín bó sì jẹ́ wípé ẹ fẹ́ pè náà ni láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù tá a máa fi dágbére ní orí ètò ẹ ṣeun ṣeun mo kí yín ẹ ṣeun lórí ètò náà láwa yìí zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè wá sí zero seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè wá sí láti bá wa dá sí ní òrí ètò ẹ ṣeun dúpẹ́ ẹ̀yin èèyàn mi màmá retí àpòjíṣẹ́ yín láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù tá a máa fi lọ lórí ètò. ẹ ṣé gan ni mo dúpẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ yín Princess Ade ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ Bákàrè Bíọ́dún ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bàbá mi Ismaila Ọdúnrìndé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò wa tèmi ètò yìí ètò wa naija àfihàn lẹ́nìí ẹ ṣeun mo dúpẹ́ ẹ ibi náà la máa rí mọ lẹ́nìí lórí ètò tòní ẹ tó bá tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á tún máa tẹ̀síwájú pẹ̀lú àkọ̀tun ètò yín lágbára ṣe Èdùmàrè ẹ ṣeun ṣe ọmọ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di kò ní dè tẹ́ náwó sí lágbára ṣe Èdùmàrè títí ijọ́ mẹ́jọ tá a tún fi máa pàdé ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ kó wọlé tọ̀ wá kára ànúgbà ẹ ọlọ́run náà kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe orílẹ̀-èdè wa kò ní bàjẹ́ kò ní dàrú o lágbára ṣe Èdùmàrè títí tá a tún fi pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ni mò ń dágbére fún yín lórí ètò wípé ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa o ire báyìí ire lójú owó rí ire ọlá àánú kò wọlé wa ojú tẹ fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ wa kò ní di kò ní lè tẹ̀ náwó sí lógo ọlọ́wọ́n ọba títí tá a tún máa fi pàdé níjọ́ ọdún mẹ́jọ ire o ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa ó dàbọ̀. independent women. Lẹ́mi ọ̀yẹ̀ta àti bọ́lá bá ní òjì tí mo tún un lóde.